àwòrán ọ̀gbọ̀nkálẹ̀ mẹ́rùn ikú. nínú àwòrán tẹ àárí bí ọ̀nìyàn ká hi òkú ọ̀nìyàn àyókù gẹ́gẹ́ bí àsàtìyàn ìjọkọ̀jọkọ̀ gbogbo yà hẹ́n kú àmá kí hẹ́n ṣẹlẹ̀ náà ọlọ́run bíbélì ó rí olùgbàgbọ́ bá kú ẹ̀mí rẹ̀ ó kọ̀ ọ̀dọ̀ àti olùkú olùgbàgbọ́ yòókù nínú àwòrán tí yàn ájì bẹ̀rẹ̀wẹ́ àmójòjò àmá ebòn amalẹ̀ èyí ẹ̀ka bàrú ikú ọlọ́run hẹ̀ràn ya ó ti kó ya kálẹ̀ náwó agbára ẹ̀ṣẹ̀ àti ikú yóò kọ́yìn yé nopin aláìgbàgbọ́ ẹni retí ayé ìkejì yé nopin yá ẹ̀ ń bọ́lọ́run ṣe bíbélì orí ahẹ́ńkó ibi ìyà yi enokpin nyo nke nkɔbaku ɔhomade